Láre wọ làdúró dè o. Láre. Ọdún ìbọlẹ̀. Ọdún ìbọlẹ̀. Ẹ ọdún ìbọlẹ̀. Ọdún ìbọlẹ̀. Ọdún ìbọlẹ̀. Rólé gbòòrò. Ẹ̀rù ẹ̀rù táwọn bá tẹ̀ o. Má tẹ̀ o má tẹ̀ o má tẹ̀ o. Rólé rólé rólé. Ororo announce. Eka mọ slider wide shot, Bika mọ medium shot. Eka mọ slider wide shot, Bika mọ medium shot. Action ọdún tí gbogbo yín mọ̀ sí ọmọ ẹlẹ́mọ̀sọ̀rọ̀ tàbí kúndí club tó tàbí ọmọ nínú gbogbo nǹkan tó bá ń pè mí báyìí náà ni mò ń jẹ́. àrà ọ̀tọ̀ mo gbédé lọ́tẹ̀ ìlágbára lọ́wọ́ ọlọ́run gbogbo yín tẹ wo ìyàwó adédìgbà tẹ kan sára mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣe gan o ẹ kú àtìlẹ́yìn mi mo tún wá gbé tuntun dé báyìí o ṣe rí fíìmù eléyìí traditional yorùbá movie náà tún ní bíi ti ìyàwó adédìgbà ṣe rí ìyàwó adédìgbà lẹ́wù tẹ sọ pé tẹ bá wo eléyìí ẹ fowó ránṣẹ́ sí mi. àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ gbogbo yín pátápátá lẹ mọ ní Wándé Adékọ̀yà Abíọ́dún ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ kò ní í ṣe sinimá kó má mi tù ẹ Adébáyọ̀ Tìjàní àwọn náà darí eré rò ṣẹ́rí sinimá náà sọ̀rọ̀ ń pẹ́ yìí ẹ àwọn àṣà wa ibo ló ń lọ ibo làwọn àṣà wa ń lọ ṣó ti ń lọ pátápátá ni àbáṣà wa ṣe wà mẹ́ ẹ rí ẹni tó bá ti sọ ilé nù ó ṣàpòyà kọ ni ṣẹ́rí àṣà wa ó ní í ṣe pẹ̀lú kí tiẹ̀ ní àwọn nǹkan ń ṣe nípa àṣà wa àwọn nǹkan oríṣiríṣi àwọn nǹkan tó yẹ pé tí a bá ń ṣe iṣẹ́ mi a lè rí nínú àṣà wa ee bóyá àwọ̀ṣọ ni kò ń ṣe lọ́mọ aṣọ tẹ máa ń rí lára wa èmi mo lè wọ jeans and top bọ́ irú àwọn aṣọ yìí báwo ló ṣe ṣe máa ń fáìn sí lára wa báwo ló ṣe máa ń yẹ wá sí ẹ ẹ ti rí nínú wa náà tẹ pé ó máa ń represent Adékúnlé Gold ẹ rí bóyá máa ń múra kí ló fà nítorí àṣà wa ni àṣà wa ní parun ṣẹ́rí fíìmù tí mò ń sọ yìí tí ó bá ti jáde ẹ̀yẹn lọ wò mọ nǹkan tí wọ́n pè ní àṣà àti ìṣe òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà àṣà tí má ti kò ṣe ìṣe bẹ́ẹ̀ òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà ọlọ́gbọ́n ló ń pàṣà níyì òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà wọn á ní kàn wá àkọsẹ̀jáyé ọmọ òun tàbá bí òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà àná ọlọ́gbọ́n ló ń pàṣà ní nǹkan òmùgọ̀ ló ń pàṣà lẹ́ṣà ẹ̀hẹ́n ìbọlẹ̀ òun náà la wà yíwájú ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ Eh, ọdún ìbọlẹ̀ òun la wà yìí níwájú ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ another fantastic one ni ẹ ti wo ìyàwó eh, kínní ẹ ti wo ọmọ ẹlẹ́mọ̀ṣọ́ ìyàwó adédìgbà eléyìí tún yàtọ̀ àwọn òṣèré ńlá ńlá tó yẹ pé àwọn ọ̀gá mi eh, yorùbá gbogbo gbogbo wọn wà bí adébáyọ̀ ti yá ní madam chagie, àwọn èèyàn pọ̀ ló kó yìí ah mélòó mélòó la fẹ́ sọ ẹ bọ̀bọ̀ bí àwọn náà gbẹ̀yìn ẹ ní tóyọ̀sí adésànyà ah, gbogbo wọn ló kún bí àwọn yọ̀mí ọlọ́run láyé mọ̀ ẹ lọ́run yọ̀mí ilé ayé yọ̀mí ọ̀run gbogbo wọn kún bí pọ̀ pẹ̀lú bí ọdún ọkọ yìí wà ń dé oríṣiríṣi bí ejò orí àpáta ìlú ọká lágídígba ìyàwó sọyẹrì àkúpè ó tiẹ̀ pọ̀ mí. jẹ́ ọdún ìbọnẹ̀ látọwọ́ Olúwándé Adékọ̀yà tí gbogbo yín mọ̀ sí Yomi Lẹ́mọ̀ọ́ṣọ́ sinimá tó lágbára ni kódà ipa tí mo kó nú ẹ̀ ipa tó lámìlaka tí mi tiẹ̀ tún kó lú ẹ̀rí nù sinimá ìkìlọ̀ ìkìlọ̀ ní ipa tí mo kó ṣùgbọ́n ẹ má jẹ́ ń tàn yín tí sinimá ìbá jáde tó ṣe pàtàkì jù ní pé kẹ́ ẹ wò tẹ́ ẹ bá wò ẹ máa miss gan o torí ọ̀pọ̀lọpọ̀ ìrírí ọgbọ́n ẹ̀kọ́ oríṣiríṣi ló kúnnú ẹ̀ tí ò ṣe fẹnu sọ. ọjà ti bọ́ọ̀sì ẹwọ ẹja tí ẹkú tó wà yà lọ tẹ́lẹ̀ tó fún tíráàkì yìí. èmi ni mo kópa gẹ́gẹ́ bí olóyè ọ̀tún nínú sinimá ọdún ìbọ̀lẹ̀ sinimá tí Yéwándé tí ẹ máa ń pè ní Yéwándé lẹ́mọ̀sọ́ sinimá tó ṣe gbé kalẹ̀ tí à ń yà lọ́wọ́lọ́wọ́ ní ìlú Balógun ní ojú ọ̀nà tí ẹ máa lọ sí ìṣẹ́ ìtàbá tí kò lọ́yọ̀ iṣẹ́ ńlá nítorí pé nígbà tí mo kọ́ dé oko yẹn tí mo rí arrangement àwọn bí ká fẹ́ lò fún iṣẹ́ in terms of the eh, location setting mo rí i pé iṣẹ́ ilé ìkó ṣiṣẹ́ oní wantara nígbà tí wọ́n wá kó equipment dé tí mo rí the the the standard of equipment àwọn two thousand and seventeen eh, edition machines tí mo rí níbi mo wá gbà yìí pé yes iṣẹ́ ńlá ni nígbà tí iṣẹ́ bẹ̀rẹ̀ tí mo rí ẹni tó direct iṣẹ́ àwọn directors ti bẹ́ẹ̀ bí they are over seven ṣùgbọ́n tó yẹ ìdìbò náà ní báyọ̀ ti gà àrí Alhaji Yinka Quadri a rí alhaji rasak òtòpá gbogbo a rí gbogbo ń bẹ a rí àfẹsẹ̀ni ọ̀la mo wá wò ah heye heye ọmọ yìí wà ń dé ọgbọ́n wo ló ń dá sí i ó sì nǹkan méjì wípé ó fẹ́ràn tí ń pè ní ẹwà èdè ó dẹ̀ máa ń fẹ́ kí nǹkan kórí bó sì yẹ kórí gan ẹ rí i pé sẹ́rì kò ń ṣe pé àṣà ń yà á jọ bí yà ń yà bí mẹ́fà méje lọ́dún ó lè yà kan láàrin ọdún mẹ́ta ṣùgbọ́n iṣẹ́ tí yé wa dé bá ṣe ẹ ti mọ̀ pé ó bá mi ni mo wá ń fi dá lójú pé sinimá ìta ìyá bọ̀ lọ́wọ́ yìí ọdún ìbọnà ẹ máa wò ẹ máa gbádùn ẹ àwọn oníjẹ máa ń fẹ́ lẹ́ wà rí àwọn ẹ̀wọ̀ ìdíjẹ máa ń fẹ́ kó lè máa gbọ́ yìí wà ń dé ọgbọ́n wá rí yìí wà ń dé ó sì kọ́ mi pé ṣe mọ̀ pé ẹ máa rìn sí àwọn nínú iṣẹ́ náà tẹ́lẹ̀ máa fẹ́ lẹ́yìn olùkóṣìyẹ ẹ pèsè àìkóṣe pé àṣà ìjà àjọ máa ń fẹ́ gbọ́ lẹ́ máa gbọ́ ń bẹ̀ ẹ̀ tó wá yé wa ń dé ìlànà name is Adéṣẹwà Àmúṣe ọmọọba ah lórí tẹ́tì ah ẹ lè wait ẹ̀yin náà ti mọ Yéwándé àmọ́ àgbà òṣèré jàkọ̀jàkọ̀ ló tó ń ṣiṣẹ́ ẹ̀ lòdì ká lójú tó ń fún ara ẹ̀ tó máa ń ṣe ẹ̀ gbé fún jìnnà nípa kọjú wà níbi bàyí ìdámọ́lá ìlàkọjá níwà ń ké fúnra rẹ̀ èmi náà wà ń bí òyòmí ọlọ́run láyé káàsì twelve ah ó pọ̀ wa báyìí àwa lẹ́nu ah, mi ẹ wí fún mi pé ẹ pa mí láyà ni kí ni tẹ́ wí fún mi kí ni tẹ́ wí fún mi àbẹ́ ẹ sọ fún mi pé àbẹ́ ẹ sọ fún mi pé ẹ sọ gbogbo ẹ sọ gbogbo ẹ̀jẹ̀ aráàlú ẹ̀jẹ̀ aráàlú ẹ sọ domi tẹ́ mọ́ mu ẹ sọ domi tẹ́ mọ́ mu kí ni tẹ́ wí fún mi kí ni tẹ́ wí fún mi ṣé ẹ sọ fún mi pé ẹ sọ fún mi pé ẹ gbé ọ̀rẹ́ mọ́ mi gbé ọ̀rẹ́ mọ́ mi lórí ẹ̀sùn lórí ẹ̀sùn àbí kí ni tẹ́ wí fún mi àbí kí ni mi nítorí pé ọba ni mí nítorí pé ọba ni mí aládé ni mí aládé ni mí mo ba lórí ohun gbogbo ba lórí ohun gbogbo bí n ti ba lórí oṣó ni mo ba lórí oṣó ni mo ba lórí ẹ̀yìn àjẹ́ kò sí ohun tí n ò lè kọ́ bá jẹ́. àwọn ìlú ẹ̀ka ti padà nù. mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣé ẹ kú fẹ́ gbogbo messages yín ni mo rí pátápátá ẹ tí wọ́n máa fi àdúrà ràn mí lọ́wọ́ ṣàwárí tí mo gbé dé lọ́tẹ̀ yìí epic yorùbá movie bíi ti ìyàwó adédìgbà náà àmọ́ eléyìí ó lágbára ó tún lékeka ẹ̀ táìtìlì ẹ̀ ní ọdún ìbọ̀lẹ̀ kí ló ń jẹ́ ọdún bọ̀lẹ̀ kí la bá débi ọdún bọ̀lẹ̀ kí ló ṣẹlẹ̀ lọ́dún bọ̀lẹ̀ kí ló fa ọdún bọ̀lẹ̀ ah ẹ wò nínú ọdún bọ̀lẹ̀. ọmọ ẹlẹ́mọ̀sọ ọmọ ẹlẹ́mọ̀sọ ló gbé eléyìí jáde àwọn tí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọjà re àwọn bí òjò pagogo òjò pagogo lóun ọkùnrin ajíbọ̀dé ọmọ bàtà ló dìrẹ́ẹ̀tì ẹ̀ àwọn bí ìbáyọ̀ tún Báyọ̀ Tìjání àfíìsì ẹni ọ̀la àwọn òṣèré lọ́pọ̀ wọn ń bẹ̀ẹ̀ ẹ̀jà èbò ndí ọmọ ẹ̀ẹ́dẹ́kun ẹ̀ràwí ìtì ọ̀dọ̀ wọn yóò wà wá lè bí ọba sáwà kò sẹ́yìn bí ọ̀sẹ́yìn kò kúkú sáwà ọ̀dọ̀ wọn wà múlá ilé arẹmọ àróníwí Adésínà lọ́mọ ń wí Thank you.